وبارك على محمد وعلى آل بيت الأزواج وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته nínú àwọn nǹkan tí máa ń tàyàn jí tí è jẹ́ kí èèyàn sùn gbàgbéra tí máa jẹ́ kí èèyàn tètè máa tẹsẹ̀ máa rìn kéèyàn mójútó ntọ́kàn lọ́rọ̀ rẹ̀ kọ́mọ́ṣeré gbè ó ní ìrántí ikú ní gbogbo ìgbà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní akthiru bi dhikri hadimi lazzat ẹ máa kún fún ìrántí abadùnjẹ́ ǹjẹ́ kí ni máa bí adùn wòyí ó ní almout ó ní kò sí ẹ̀sìn tí máa gbé ìrántí ikú síyàn lọ́kàn tẹ́sán Islam alálẹ́ àkọlù mùsùlùmí tó bá mọ rò yóò ṣe ìrántí ikú ní ẹ̀ẹ̀mọ́kànlá lójú àkọ́kọ́ tó bá fẹ́ jí alhamdulillahi alladhi ayani ba'da ma amatani wa ilayhi nushur ọpẹ́ ni fọ́lọ́run ọba o tó fún mi lẹ́mìí padà lẹ́yìn ìgbà tí ó ti pa mí torí oorun àbúrò kú ni bó ṣe jẹ́ wípé ikú ọ̀dágbà kò dásìkò kò síbi tí ò ti lè mẹ́dà kò rán ọmọdé kò rán bí ọsẹ ṣèyàwó ni kò kàn án ìyàwó sọ́nà kò rán ọmọ bímọ tán òhòhò design ọba adédàlọ́wà oorun náà kò síbi tí ò lọ tọ́ba dé ọ̀kan nínú wa kan tí ò jọmọ ọdún márùn lọ ó ti jáde láyé láàárọ̀ ṣé èyàn ò tó níwàásí fún àgbàlagbà kọ́ mọ̀ sọ wípé òun ṣe tẹ̀síwìf òun dágbà sí ìmúralẹ̀ pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala personally tabaji asinachiku tá a fẹ́ kírun ọ̀ràn yẹn tó jí ṣẹ́ náà sọ́làmà sọ yí pé sódùlọ kọlẹ̀ ẹ̀dísá fún dáadáa sọ́lù sọ́látẹ̀mù wọ̀dẹ́ì ẹ kírun ẹni tí ń dágbére tí ò ní kí mi ìmá tó ń túmọ̀ sí pé kí ni gbogbo èròjà ìtọ́pinpin ìṣègbìyànjú lórí irun yìí jẹ́ ó pé pérépéré bóyá eléyìí làkímà rẹ̀ tó jẹ́ wípé o ní kí mi mà nígbà tó ọ̀dẹ̀ ti mọ̀ yún sọ pé ó mójútó ń bẹ wájú rẹ̀ dáadáa so that if this is the signing out you know that inshallah that may be a source of salvation for you. bóyá eléyìí ni ó jẹ sábàbí oríire fún ọ níwájú ọba adẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala tá a bá ti ṣe tàṣáwùdù tán kí ni wọ́n ní ká kọ́kọ́ ṣe ọ̀ràn yẹn ní nǹkan mẹ́rin a gbọ́dọ̀ wá ṣọ́rí lórí rẹ̀ kí ni tàkọ́kọ́ Allahumma inni a'udhu bika min adhabil qabr wọ́n lọ́wọ́n ọba mọ́sádìọ́ yàmíyà yanu sáré wa a'udhu bika min adhabil nar yàmíyà yana wa a'udhu bika minal ma'thami wal tàbí ìjẹgbèsè yàmíyà torí gbèsè yìí máa sọ yẹn dó pọ̀rọ̀ yìí tọ́lọ́n bá fẹ́ yẹpẹrẹ ẹ̀dá gbèsè agbádá gbèsè ní gbéwọ̀ lọ́rùn kò nírètí kò nígá kò ní góńgbè ní gbèsè bá ní àní tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ kí ló fi pamọ́ tó fẹ́ rí lọ́sẹ̀ tí ń bọ̀ nàfi sọ pé tó bá jẹ́ ẹ̀ ní gbèsè ká máa dẹ́kun fún ká máa dẹ́kun fún tọ́m bá ń ti ń dẹkùn fún un wọ́n máa kọ láadáa fún ọ títí tí ó fi san tọ́ ọ bá wá ní ọ̀sà mójúkò òjíṣẹ́ náà sàrẹ́sílá ní ọlọ́run sàmójúkò fún ọ̀nà ló fi jẹ́ pé owó yíyá ẹ̀sìn ni àìfi nǹkan lè àwọn Yahudi ni wọ́n ní time value of money iye tó jẹ́ nísìkè sí òní lọ́la so nítorí náà àwọn prog wọ́n wà ní wọ́n discount yẹ̀ ń ló bí rìbá ló bí rìbá a'udhu bika min fitnatil masih dajjal mo ń sáàdì ọkù nínú aburú ìrìnkìrìndò ẹni tó jìnnà sódodo tí máa ń ṣini lọ́nà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní gbogbo àwọn ànábì tó náà bá ránṣẹ́ sallallahu alaihi wa alihi wọ́n máa ń ṣe ìkìlọ̀ rẹ̀ fún gbogbo àwọn ọmọlẹ́yìn wọn nítorí náà òjíṣẹ́ náà sàásálà máa ń sọ̀rọ̀ dajjal tí ó wà nígbẹ̀yìn ayé débi pé àwọn sàbẹ̀ ní bí ìgbà tí ń bẹ nínú igi dàbínù tí ó jáde sí wọn nísìn bẹ́ẹ̀ lòjíṣẹ́ náà sàásálà ṣe máa kí àwọn nílọ rẹ̀ tí ó wà tí ó gboríṣiríṣi dé dajjal mean ẹni tó jìnnà sódodo màsíhì dajjal ẹni tí yóò jẹ́ pé ìrìn ìkò ìrìn ìdó rẹ̀ yóò kárí ayé tí ó ṣe àwọn èèyàn lọ́nà rẹpẹtẹ <laughs> <laughs> pé la yantiqu anil hawa in huwa illa wahyu yuha ó irinṣẹ́ rẹ̀ ti dé nìsín kí ni iṣẹ́ rẹ̀ irinṣẹ́ rẹ̀ globalization n tí wọ́n ń ṣe lamẹ́ríkà through internet ó lè mọ́jú pẹ́ńpẹ́lẹ́ fóònù pẹ́ńpẹ́lẹ́ three naira eh, one thousand naira one two lọ ó lè connect internet pẹ̀lú rẹ̀ ọmọ gbogbo tí ń lọ láyé gbogbo aburú tí ń bá ń bẹ lóríkèéríkèé ó wà ń bẹ ọmọ rí tí ó rí lórí facebook ó rí lórí email tí ó rí lórí email ó rí lórí twitter bọ́ọ̀ bá rí subhanallah alaikum salam gbogbo ẹ̀ bó ṣe pé nù èèyàn tọ̀rọ̀ ilé láàrin jíjí àti irun kíkí lórí irun ẹ̀mí jìnnú irun wákàtí márùn-ún ó dẹ̀ mélòó ọdẹ ẹ̀ náà wà á ìta ńgbà bá jí ká tó tún sùn kọ́ ṣùgbọ́n aburú kan bẹ́ẹ̀ fẹ́ ni ìrì àrídájú tó fẹ́ jọrọ bí àrídájú àwọn ọmọ èdè nìyẹn pẹ̀lú kú ọmọ pé wọn ó kú ṣùgbọ́n ráhánà aláàkóló ọkàn ti dí torí pé kí ni inna Allah yahul bayna al-mar'i wa qalbi ọlọ́run ọba ọmọ ń dí gàgà láàrin èèyàn àtọba adẹ́dà rẹ̀ pẹ̀lọ́kàn rẹ̀ kò sí tí ó lọ́lá lára tọ́lọ́run fi kẹ́ẹ̀dá tó tó ẹ̀mí ọkàn òun lọ́ba gbogbo ara tó bá yanjú ara ó yanjú ibi tó bá wà lọ́kàn wà ibi tọ́kàn bá wà ibẹ̀ lára wà ara máa ń tẹ̀lé mẹlẹkùlẹ abdan ara máa pe ara ránṣẹ́ ni tó bá wà lọ́kàn yàn ah, tí o bá ti tọ́ ọ bá ti gba tọ́ ọ bá ti gba tinú rẹ̀ tọ́ lọ fẹ́ gba tọwọ́ rẹ̀ àwọn òṣèré ni lọ́fíjà yìí pé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam iṣẹ́ tó kọ́kọ́ ṣe lórí àwọn sàábé ó ní kíni ọkọ̀kọ́kọ́ ọkọ̀kọ́ kó tinú wọn kúò kí ló wá fi rọ́pò rẹ̀ ó fi ń tí èèyàn ń tí ìpáyà ọlọ́run ọba tí wọ́n bá ń sọ̀rọ̀ ọba adẹ́dà bígbà tí wọ́n rí báyìí ni tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀nà bígbà wọ́n rí báyìí ni tí wọ́n bá ń sọ̀rọ̀ àlìjánà bígbà wọ́n rí báyìí ni wọ́n wá ṣetán láti ná gbogbo nǹkan tó rí ìtàlẹ̀ láti rí fún ojú rí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala wọ́n dẹ̀ kò sí tí wọn ò lè gbé jù lẹ̀ torí wípé kí wọ́n mọ̀rì bínú ọba adé Allah subhanahu wa ta'ala nínú nǹkan tí máa rọ ọkàn ò ní ìmọ̀ ẹbẹ̀tẹ́ wò ìtẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ẹ máa bẹ̀tẹ́ wò ẹ máa bẹ̀tẹ́ wò ìtẹ́ bíbẹ̀ wò ìmọ̀ ìrọ̀ kò síbi tí ò ní sí nǹkan kan mọ́ àlálàńláì inú sàárè ìlàjì sí kodoro gbogbo ń tàn sí ibi tí ẹ̀sán rẹ̀ ti bẹ̀rẹ̀ ni ìṣẹ́nu sáà sọ́lá ìmọ̀ bẹ̀tẹ́wò ìmọ̀ bẹ̀kíyàwó ló fi jẹ́ pé téèyàn bá ti lọ sí Madina ìtẹ́ méjèèjì ìtẹ́ méjì pàtàkì láti bẹ̀wò mọ́ṣáláṣí méjì pàtàkì láti lọ àyíká dìgbà dẹrù lọ́lọ́ sọ yí pé à ń lọ sí mọ́ṣáláṣí kan lè ṣe ìbáadà àfi mọ́ṣáláṣí mẹ́ta Baytullahi al-Haram fi Makka al-Musharrafa ilé ọba adẹ́dà ilé alápọ̀nlé Kaaba tá a kọ́kọ́ fi lólẹ̀ fún ẹ̀dá wípé bí àdójúkọ yín ni awwal bayt wudi'a lin-nas ilé àkọ́kọ́ tá a gbé kalẹ̀ fún gbogbo ẹ̀dá bíi magnet ni ìmọ̀ attract gbogbo ibi tí olùgbàgbọ́ òdù kódà àwọn tí wọ́n èso olùgbàgbọ́ òdù wọ́n máa jẹ ìran rẹ̀ wípé a tí wọ́n mọ̀ fà fẹ́ kàbẹ̀wò lẹ́ẹ̀kan nígbèsè ayé gbogbo nǹkan yòókù tá à ń ṣe ń tọrọ mọ́ ni tọrọ mọ́rọ̀ léwu a gbọ́dọ̀ wọ torí ti léwu tá a bá lọ fẹ́ lọ bẹ̀wò mo fẹ́ lọ bẹ́lẹ̀ wò a gbọ́dọ̀ wọṣọ lásán lọ a gbọ́dọ̀ múra ni bíi kíni bí òkú ìbílẹ̀ bẹ́ẹ̀ ajẹ́pè rẹ ẹni tó jẹ́ pé ọlọ́run bá kíni kí ló ṣe ọ jáde láyé ni ọ wà nù ayé bọ̀ tó ń jáde nù rẹ̀ gbogbo tí ó jẹ́ tayé tí ò ní jẹ́ kí ó ṣe ìrántí ọba adẹ́dà ọbọ̀ jùlẹ̀ innama ju'ila li iqamati dhikrillah agbékalẹ̀ ni láti máa fi ṣèrántí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kò sí àkójọpọ̀ kan tó tún rí báwọn mọ́ àfi gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ọ pàtàkì ọ pàtàkì ní gbogbo ìgbà ká máa fi eléyìí sọ́kàn mọ́ṣáàsì kejì mọ́ṣáàsì òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam alladhi ussisa ala taqwa tá a mọ lérí ìpáyà ọlọ́run ọba irun kan tá a bá kí ní kaaba ó ṣe déédéé <laughs> ẹgbẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún irun tá a kí ń bomi hundred thousand tí mọ́sáàsì òjíṣẹ́ náà sàásánà ẹgbẹ̀rún lílọ sí Medina kò sí lára iṣẹ́ ajé ó dá dúró lẹ́tọ̀ọ́ tiẹ̀ ni ìbádà kan ní lọ́tọ̀ọ́ kádìgbàdàgbọ̀n lọ ṣe ìbáàdà lè bẹ́ mọ́sáàsì òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn èyí ọ̀tọ̀ ìbáàdà kànyẹ́ lọ́tọ̀. bí ìwọ̀ bó ṣe wà fún Mẹ́kà tá a dẹ̀ gbọ́dọ̀ fún un lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni Medina lójíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé anabi Ibrahim sallallahu ala nabiyina wa alayhi ó ṣàdúrà fún Mẹ́kà wọ́n fún un níwọ̀ ibi tó lọ́lá jù ní orílẹ̀ ayé ilẹ̀ tó lọ́lá jù ilẹ̀ àwọn ẹni ọlọ́run ọba òní maka bí ìbá ṣe pé wọ́n lé mi kó ń ìfẹ́ kó ń bí èmi náà tọrọ ọ̀wọ̀ fún Madina láti bí síbí ó ṣe hòdòdó rẹ̀ òun náà ní ọ̀wọ̀ ẹnikẹ́ni tó bá ṣe ń tọ́lọ́run ọba ọ̀fẹ́ tàbí tó bá dẹ́ṣẹ̀ nínú gbi tí a dáì nínú ìlú Madina kíbi gbogbo ọlọ́run ọba máa bá àti gbogbo nǹkan tọ́lọ́run ọba dá àtàwọn màláìka gbogbo sẹ́tọ́ bá ṣe ọlọ́run ò ní gbà lọ́wọ́ a gbọ́dọ̀ sọ eléyìí tá à ń bá ń sọ wípé mọ̀dínà ò sí lílọ mọ̀dínà ò sí lára ájò bẹ́ẹ̀ ni o but a gbọ́dọ̀ fi yé àwọn èèyàn wípé ìbáàdà kan ni lọ́tọ̀ tó dẹ̀ ní ìwọ̀ tá a gbọ́dọ̀ fún àìpé ìwọ̀ òun ó lè fa orí ibú tó jẹ́ pé téèyàn bá ti bẹ̀rẹ̀ rẹ̀ ń bẹ̀ òun tí è parí ájì inna lillahi wa inna ilaihi raji'un mọ́sáàsì kejì tá a gbọ́dọ̀ bẹ̀wò nílùú mọ̀dínà mọ́ṣáàsì kùbá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ọlẹ́ni tó sálọ àlàkó tó jáde ńlé tó wá gba mọ́ṣáàsì kùbá lọ tó lọ kírun bẹ́ẹ̀ ìbá ti rákà méjì àáfún ní ládàá umra ládàá umra ni ó gbà ìtẹ́ méjì pàtàkì tá a gbọ́dọ̀ bẹ̀wò tá a bá dé Madina Baqiya ibi tí wọ́n sin ọ̀gọ̀rọ̀ àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi àti ìtẹ́ Uhud ibi tí wọ́n sin àwọn tí wọ́n jagun Uhud tí wọ́n sin wọ́n sí gbogbo ẹ̀ láti fi kẹ́kọ̀ọ́ ni láti fi ṣèrántí njọ́kan njọ́kan a sàlámà ibi tá a wà yìí ibi yìí ṣẹlẹ̀ inna dara la akhira la iye la hayawanat lahiya lahay hayawan yaani hayatul aqiqiya ìgbésí tó pé ìgbésí òdodo tó pé. àìná òun nìgbésí ìtọ̀run tá a gbọ́dọ̀ ṣiṣẹ́ ń bi láyé fún àti máa sọ gbogbo gbà ọ̀rọ̀ tẹ́ tá a ní nǹkan kan ọlọ́run wa ọmọ ìyá wa kan látòkè lọ́hùn ọ ń gbé kò ń bí ọ ra ilẹ̀ sí sáìdì ibà éka mélòó nǹkan bí mẹ́fà. ó nìkan dára kí a máa fi ṣetẹ́ fáwọn mùsùlùmí bọ̀tà àwọn tí wọ́n bá lágbàáyé àgbọ́yé súnà ni o gẹ́gẹ́ bó ṣe sọ ń gbàdá bá lọ́rọ̀ ó ní kọ́mọ̀dì wípé ẹni tí wọ́n bá gbé wá tó jẹ́ ní bídíà tàbí ẹni tí ì rẹ̀ yọ̀wá bá a ṣe bá wọn lò láyé pé torí kí wọ́n má bàa kó nira wọn bá wa kọ́mọ̀dì wípé inú sàárè ni wọ́n ti wá máa lè dúró díà ó ṣe sọ́nà nù. à ń ṣègbìyànjú pé bóyá káfírí tẹ́ káfírí tẹ́ ọgọ́rọ̀ òbíkítà lórí rẹ̀ ṣùgbọ́n òun ṣègbìyànjú yìí ọgbà wa gbọ́ ọ fẹ́ràn wa ó ní ẹ̀jẹ̀ àjọ lọ́wọ́ sí i bẹ́ẹ̀ bá ń tiẹ̀ ń wá kan eléyìí ti wà ńlẹ̀ náà ẹ̀jẹ̀ àjọ mójútó ó ti wá kún ìgànnà ti ń fà ya àwọn olórí burúkú èèyàn ti fẹ́ máa wọbẹ̀ láti lè ṣe kíni láti lè máa jókòó gbé ẹnìkan ló wà ń bẹ̀ tí ń ṣọ́bẹ̀ àti sọ sẹ́yìn ẹni a gbọ́dọ̀ mójútó ibi tí ó máa sùn àti wọn àti ìyàwó rẹ̀ iṣẹ́ ìta ní sinú iṣẹ́ wa ó ń ṣiṣẹ́ ọlọ́run lára wa àwọn ibìkan ti fàyà níbi ìgànnà rẹ̀ tá à ń bá ń sọ báyìí laysa al-khabaru kal-mu'ayyana tá à ń bá ń sọ tá à ń bá ń sọ kò lè dàbí ká fojú rí kárí báyìí níta bá rí ojú olúkálùkù àwọn àgbà ah, ilé ìgbẹ̀yìn olúkálùkù ni o bóyá bí ni ó sùn sí ó tí ma o ìgbìyànjú wo la fẹ́ ṣe lórí rẹ̀ àwa wò pé inshallah al-karim lẹ́nì ká gbé practical gbogbo nǹkan tí ń sọ ilmul yaqin ni àwọn èèyàn ń kú fún wa ainul yaqin but haqqul yaqin. Mm -hmm eléyìí ó fi jẹ́ ká sálápá ń tètè ẹnìkọ̀ọ̀kan nu wa tá a bá dá fún pétọ̀ láti tún bí iṣẹ́ o iye báyìí lọ́sàn o ẹ máa sálápá gbogbo ní tó kálukú bá ní o á fi sálápá ń tètè rẹ̀ pàápàá jùlọ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú lẹ́ẹ̀kan ọ̀kan nínú àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ìyá wa kan ó ti jáde láyé láàárọ̀ ọmọ ọdún márùn-ún. Adam capacity mọ́tò eighty ni àbí na àwọn tí ó máa lọ́nu wa àbí na ṣé wọ́n ti wà around wọ́n ti gbé ọmọ yẹn náà na ta ṣáájú fún àbá Aisha kí bí a ti dé ok ta ni ó lead wọn náà wọn kàn ṣe mọ kájọ máa lọ ṣọlọ so à ń dó tí kí bí a ti ta gbà kó dé so that. ààrò ti pẹ́ẹ̀nì kankan jáde láyé ààrò ti tẹ̀lẹ̀ pẹ̀lú àwọn bá ṣe máa ń ṣe nǹkan rẹ̀ nù kí ọba adédọ́lá subhanahu wa ta'ala bá rọ́ àwọn òbí rẹ̀ kó bá rọ́ wọn lójú kó ṣe ní kó bá fi sílé kéwu anabi ibrahim sallallahu alaihi wa alayhi ṣe ní ọmọ tí ó ṣìpẹ̀ fún àwọn òbí ní gbangba ọjọ́ bẹ́ndẹ̀ gbogbo ìgbà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí wọ́n bá ti gbé òkú dé ìtẹ́ a ní fún jújọ́ báyìí fún àsìkò báyìí fún ìṣẹ̀lẹ̀ báyìí ló fi yẹ kí gbogbo wa máa múra anytime ló lè dé ibikíbi ló ti lè dé múra pẹ̀lú kíni múra pẹ̀lú ìsúnmọ́lọ́rùn-ún ìmútọ́lọ́wọ̀n ọba gbọ́ nínú gbogbo ń tà ń bá ń ṣe torí pé kí ni tọ́ba ti gbé òkú sínú sàárè táwọn èèyàn ti pẹ̀yìn dà tá a ti dá nǹkan bò ìbéèrè mẹ́ta tí gbèsè ayé dálé lórí examination ayé tó dálé lórí wọ́n wàá bẹ̀rẹ̀ máa yẹ. Yeah fẹ́ wá ìdáhùn àwọn àbẹ́ẹ̀rẹ̀ yẹn tí a bá ti dénú sáré òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ó ní màláìka méjì wọ́n jáde wá wọ́n ń pè wọ́n ní màláìka olódùrọ̀ Munkar àti Nakir ìjágbe mú àwọn bí àrá bí mànàmáná bí tọ́ndà ìṣẹ́jú mọ́ àwọn bí mànàmáná bí lightning ẹni tó ní òdodo lẹ́nu gan ìbẹ̀rù ó mú yóò máa ká lòlò níbi ìbẹ̀rù bójú nínú sàárẹ̀ ẹ̀sẹ̀ máa rí eléyìí ni àwọn sàábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala ọwá fún ẹni tẹ́sílíà ọ̀rọ̀ ọ̀rọ̀ wà lọ́kàn látara wọn kí ló sọ ó ní yuthabbitu Allahu alladhina amanu بقول ثابت في الحياة الدنيا وفي الآخرة àwọn tí wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́ tí wọ́n dẹ̀ dúró pẹ̀lú rẹ̀ ọlọ́run ó fẹsẹ̀ wọn múlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó yanjú àwọn wo àwọn tí wọ́n ṣe istiqama tí wọ́n dúró déédéé lórí òdodo tí wọ́n yà sí bí yà sàn láyé ń bí tí wọ́n bá dénú sàárè náà omi mi ò ní mì wọ́n látara mi wo àwọn màláìka méjèèjì ìbéèrè mẹ́ta wọn béèrè mọ́rọ̀ búkà tá a lọ bá rẹ̀ tó gbélé ayé sìn kìí ṣe ń téèyàn ha sórí láyé ń bí kọ́ wa máa rò wípé tó ń bá ha sórí ó ti parí lọ́hùn láà bó ṣe jẹ́ pé gbólóhùn la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam ìfẹnuwí láyé ń bí kò múyàn bọ́ kù nínú ewu àfi kíni téèyàn bá mú lò kó gbọ́ yé kó mú lò kó pèpè sí kó wá ṣe sùúrù nígbà tí nira ń bá ń bá a lórí pé mú un lò àti pé ń pèpè lọ́nà ọba ṣe kìlọ̀ wọ́n ní a máa ṣẹ́bùtọ́ àǹtẹ̀dẹ̀kọ́lù lè jẹ́nà wàlẹ́mà yá ti kún mọ́tẹ̀lù lẹ́dí iná kọ́lọ́wù mi kọ́díkù ẹrù kọ́ ẹ̀rọ àlìjẹ́nà o àpèjúwe ìnira lórí ìdúró déédéé tó ṣẹlẹ̀ sáwọn ẹni tó kọjá lọ kò wá ní istifham inkari ìbéèrè ní tá a béèrè láti fi tì í dànù wípé ìdáhùn rẹ̀ pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣe rò Allah subhanahu wa ta'ala wọn ṣàlàyé fún àṣì ó ní masatihum albasa wadarra wazulzilu hatta yaqula rasulu walladhina amanu ma'ahu mata nasrullah afara ni wọn wọn rí nira àmì wọn kéèyàn míyàn ńgbà tí àmì wò yẹn tán kéèyàn rò yí pé yàn padà sí bíi ti tẹ́lẹ̀ kọ́ mọ́ padà sí bíi ti mọ́ kó gbogbo ẹ̀ tún ti yàtọ̀ torí ojú àpò ò lè ṣe kí ni kò lè jójú ara àmì ìwòye débi wípé ànábì ọlọ́run ọba tó lọ́run wọn sí wọn bí wọ́n ṣe ní yẹ̀kíìnì tó àtàwọn olùgbàgbọ́ òdodo wọ́n á pé à ọba wa tètè máa ṣe wá o gbò lànà ṣe ń bọ̀ o ọlọ́run adáhùn wípé ala inna nasrallahi qarib ẹ tẹ́tí sí gbọ́ àrànsí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ó kò sí dẹ́dẹ̀ mọ́rọ̀ bùkà ẹni tó bá gbélé ayé ṣe ṣíríkù kò ní rí dẹ̀ mú wa bó ṣe lè wù kó kéré tó tó bá yí pé akbar al-mukhrij min al-milla tó gbéyàn kúrò nínú ìjẹ́ mùsùlùmí ẹbọ pọ́nbélé apá nǹkan fún tí èso bá adẹ́dà abúra pẹ̀lú tí ìsọba adẹ́dà Allah subhanahu wa ta'ala à ń gbẹ̀yìn iṣẹ́ bọ tàbá ń ṣe nǹkan míì yàtọ̀ sí tí ọlọ́run bá fi rán jíṣẹ́ náà sallallahu alaihi wasallam kò ní rí dáhùn mọ́ wa o ṣùgbọ́n ni tí ọ bá ń a gbọ́dọ̀ mójútó gbogbo eléyìí ló fi jẹ́ pé ariwo tá à ń ti ń pa bọ̀ ẹwà àgbàtẹ́ ń ti ń sọ bọ̀ láti ìjọ́ yìí ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ kásá fún bídẹ́à ọ̀rọ̀ ká tẹ̀lé súnà ká gbá gbogbo ẹ̀mù ẹwà àsìkò tá a lò lórí rẹ̀ torí pé kí ni kéèyàn má bàa pòfo kọ́ má bàa ròfo kọ́ má bàa gún lẹ́sẹ̀ bùté òfo kọ́ làwọn yà wáyà wọ́n tún béèrè lọ́wọ́ rẹ̀ má dé ìnú ká kí ló gbélé ayé rẹ̀ sìn lẹ́sìn Kì í ṣe wípé ká kírun wákàtí márùn nìkan o ká gba àwẹ̀ nìkan o ká lọ sí hajj nìkan o hajj ní ìsìn ó ti di picnic o àwọn ọmọ àta àwọn ọmọ area boys àwọn ọmọ OPC ni wọ́n ń kó lọ sí hajj o àwọn tí wọ́n há Quran àwọn ẹlẹ́sìn wọ́n ń bẹ́ ń lẹ̀ wọn òróró lọ bọ̀ wọn wọ́n gbà ládàá hajj tàbí kí wọ́n gbà ń tójú táyì lọ. lẹ́nu ọ̀rọ̀ sọ̀dí tọ́ra àwọn ni wọ́n ń ṣọ́ ẹ̀sìn wọ́n lọ pẹ̀lú orí burúkú wọ́n gbé ètò peléke lórí burúkú wọ́n gbé bọ̀ wálé látara kíni kò yí nǹkan kan yàtọ̀ lára wọn ọ̀gọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n ń bá wọn lọ gan wọ́n ń tẹ̀lé wọn lọ láti lọ pa dọ́là ní tàbí pa rìal ló fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá nímọ̀ bó ṣe lè wù kó kéré tó tó bá wà lágbo àwọn alálàájì lọ́hùn kò gbọ́dọ̀ sùn mọ́ tọ̀sán tòru wọ́n gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ni kílẹ̀ rí wọ́n ní wọ́n ń ṣe lẹ́kṣọ̀ alálàájì nítorí wá sí wàhálà dì nínú ọmọ ìyá kan wá sọ pé ah ntẹ́ ẹ̀ máa sọ ní halcon ẹ dákun ẹ wá báwọn alálàájì sọ subhanallah nínú àwọn tí wọ́n láwọn ń bọ̀ ní hajj wọ́n láwọn ṣe hajj wọ́n fẹ́ ṣe hajj àwọn obìnrin tí wọ́n wá àwọn ẹ̀yà gọ́tà aṣọ tí wọ́n wọ̀ wá èyàn ò lè obìnrin ò lè wọ́n tó burú jù bá ń lọ nínú bedroom pẹ̀lọ́kọ rẹ̀ ara mi ò gbá mọ́ gọ̀díp torí lọ ìbínú yẹn gbé ni mo ní níbo làwọn eléyìí ti wá wọ́n ní inú àwọn tí wọ́n lọ sí àjì ni mo <laughs> mo ní ẹjẹ́ agbọ́n kankan yìí bàálù tá lọ yìí kí ni ìyàtọ̀ láàrin rẹ̀ àti pósí wọ́n ní kò sí mọ́nítọ̀ ọ̀kánú méjì ni ìmọ̀ nǹkan àrìnsẹ̀ tí ó bá wa lọ ta ló ní garanti pé òun ó dé inú yín wọ́n ní kò sí tí ò bá sí ẹ jẹ́ kí gbogbo wa lè kọ̀wọ̀ sí alẹ́ nísìn tọ́lá yìí bá máa lè má dé ní táwọn á lọ yìí ìrìn àjò ọwọ́ ni ó lọ síbi ọ̀wọ̀ fáwọn iṣẹ́ ọ̀wọ̀ lásìkò ọ̀wọ̀ á ọlọ́run ọba fẹ́ ká fọ̀wọ̀ wọra wa tá à ń bá ń lọ ọbẹ̀ kóun ó lè bá àfọ̀wọ̀ wọ̀ wá ẹni tọ́lọ́run ọba bá fọ̀wọ̀ rẹ̀ wọ̀ kò lẹ́sàn kankan láyé àfàlìjánà wọ́n ní ẹ̀ẹ́n wọ́n ní èyí tẹ́ ẹ múra yìí wọ́lọ́hìl azim kí ló jíṣẹ́ lásàásílà ń pè ó ní kàṣíyàtù àríyàtù mumilat wọ́n múra lóòótọ́ ṣùgbọ́n ìhòòhò ni wọ́n wà wọ́n ń ti àwọn èèyàn wọ́n ń fà wọ́n lọ́kàn báyìí lọ sídìí aburú ah kí ló sọ nípa wọn ìyìn sọ pé yìnyín o àwọn tí wọ́n bá múra báyìí ni mo sọ o ó ní wọn ò ní gbóòórùn àlìjẹ́nà wọ́n ní àrè obìnrin kan wà wọn ní àrè mo ní wọn láì wọn ní gbóòórùn àlìjẹ́nà ó ní òórùn àlìjẹ́nà sì wẹ̀ èèyàn gbọ́ ní ìró bí nǹkan bíi àádọ́rin ọdún distance ìrìn àjò àádọ́rin ọdún lèyàn gbóhùn rẹ̀ bọ́ta àwọn ènìyàn obìnrin yóò ní gbóhùn àlìjáná wọ́n ní ẹ̀ àwọn kí ni wọ́n sọ wọ́n ní àwọn àfa àwọn ọ̀sọ́fà wọ́n ní wọ́n ẹ sáfa alufa ni wọ́n àwọn tí wọ́n àwọn tí wọ́n bá yín ṣe jálàbí ni mo láwọn eléyìí ẹ sáfa àwọn tí wọ́n kọ́ yín níbẹ̀ ṣèṣe tẹ́ẹ̀ fi ní rí ìbínú ọlọ́run ọba ni àǹfààní rẹ̀ wá nì tẹ́ ẹ bá dúró déédéé ọ̀gọ̀rọ̀ yín mọ mọpọjà lẹ ń lè ta wọn ní bẹ́ẹ̀ ni àwọn fẹẹ lọọ rajà ni mo ní ta ni ó jẹ jèrè rẹ náà wọn lọlọrun ọba ni mo ní ẹ wà á bẹ́ẹ̀ pẹ̀lú iṣẹ́ tẹ fẹ lọ ṣe tẹ ẹ bá ṣe dáa ẹ gbà láàdá ẹ tún gbà láàdá táyé Allahu Akbar wallahi alazim gbàtà fi dé gbogbo wọn ni wọ́n ń lò bọ̀sẹ̀ wọ́n ń lò socks tó túmọ̀ sí pé kí ni ọgọ́rọ̀ orí ni bá sọ̀rọ̀ ni nínú àwọn àjáàjì nàìjíríà wọ́n lọ sí madina báyìí bẹ́ẹ̀ ṣe dé madina ẹni tí ń ta nǹkan horobo lónìí táìlì wá ń arábìnrin kò ni ó ní àfáà àwọn àwọn àfáà àwọn wa ó ní kò sáfà ń lu yín ó múra rẹ ni òjíṣẹ́ lọ́wọ́ ti múra báyìí ń bọ́ lọ́ba tí ń bọ́ lọ tí wàá fi ń bọ́ tọ́ba wà wà ń bọ́ mi múra ọ̀bá kúkú ní o wọ́n náà ń pọ́n lé sọ yìí rẹ́nu tí mò ń ti ń kọjá lọ bá ní àfa àfa ẹ dákun ẹ wá ẹ gbọ́n tí ń sọ ni mo ní kò èso tán ó burú ju tó ń sọ yẹn lọ ó ní hàn mo ní hàn wọn lásọ àwọn ọmọ náà lélẹ̀ ó ní hàn ọlọ́run yà ọ̀yà náà bó láti ṣe mo ní ẹ ṣe ń jẹ ni wọn sọ léyìí fún àdélé mo ní àwọn eléyìí sáfa wọn ní sòdodo fún yín torí pé tí wọn bá sọ fún yín wọn rò pé náírà ò ní jáde tàbí rí ìyá àlùtẹ èmi ń fẹ́ muhammad mo dìde o gbogbo àwọn wọ́nran wọ́nran ó ní rí dáadáa kankan mú jáde ń bẹ̀ ọ̀rọ̀ àwa kí irú àwọn òwúlélẹ̀ wọ́n lọ wọ́n ràn wọ́nran báwọn wọ́n ràn wọ́nran wọ́n ní kọ́ ọ̀kan nínú àwọn ọmọ ya ló pa kí n pé kí lélẹ́yìí káàmpù yẹn ò ṣe é lọ afọkànbọ̀ láṣìírí ní káàmpù yẹn kò ṣe é lọ mo ní kí ló dé ó ní à ah, ọmọ oníhòòhò wa ń kọjá lọ àwọn ọmọ àta àsàlẹ̀ òun náà wá dì mọ́ wọn lẹ́yìn wọn ọ̀kejì wọn sọ pé ẹran gbogbo ayé ni o má jẹ tán o má gbé lọ o ah fi haramillah fi haramillah subhanallah tẹ́ ń bá ń ṣe léyìn níbẹ̀ ń bolẹ̀ ti fẹ́ túbá. wọ́n ràn wọ́n ràn bá ń lókun gbogbo àwọn hajj tí nàìjíríà lọ tó fi jẹ́ pé tọ́ba ntẹ nàìjírí la ana mi nkiri náà aina ntẹ ya akhi ana mi gharibi ifraqiya gharibi ifraqiya ha fẹ́ẹ̀ni àdàlù maka gharibi ifraqiya ntẹ bi dáhùn gharibi ifraqiya ntẹ la gharibi ifraqiya mbolo tiwa na a west africa tiwa mbo ni tun ma a ọ man tin jẹ west africa subhanallah wana wana ìṣesínú nígbà tó jẹ́ pé kí ni síyáṣà síyáṣà òpònú torí pé ọ̀ràn yẹn ni kí mùsùlùmí ṣe síyáṣà síyáṣà ni wípé ká tó nǹkan ní títò tọ́lọ́wọ̀n bò fi ní bínú sí à ló fi jẹ́ pé àwọn ọbẹ̀ ní Israẹla àwọn àwọn ànábì wọn ni wọ́n ń ṣèlú fún wọn ẹni ní ṣèlú àwọn ẹni ẹni tí èṣẹ ni rẹ máa jẹ̀lú ni ọ̀jẹ̀lú ni wọ́n wọ́n ẹsẹ̀ níire wọ́n ẹsẹ̀ òṣèlú gbogbo àwọn tá a rí olóṣèlú olójèlú làwọn eléyìí àwọn páńpé àwọn pàwọ̀ èèyàn tí wọ́n mọ́lọ́n wọ́n mọ́lọ́n wọ́n ò ní wọ́n ò ní ròrí wípé àwọn ń bọ̀ wá jábọ̀ wọ́n mọ̀ pá mọ́nà yìí àmọ́nà yìí àwọn ń bọ̀ wá rojọ́ rẹ̀ ń gbájú ọba adédàjọ́ gbèdàkíá má dínú ká kí lẹ́sìn tó gbélé ayé ṣe kì í ṣe hajj ànkírun kan nǹkan kì í ṣe èyàn nìkan òpó làwọn wọ̀nyí oyún gbọ́dọ̀ dúró déédéé tóyìn bá dúró déédéé típa ẹ̀ ọlọ́run bá mú ọ ní yókù náà tẹ̀lé bó ló ṣe gbé ṣe àgbéyàwó sí bó ló ń ṣe múra bó ló ń ṣe gbogbo rẹ bó ṣe ń ṣe onímọ̀dìnnú kà kí lọ́n bó ṣe ń para kí ni ìdí tó ń fi ṣe gbogbo nǹkan máa lókun. wọ́n wá béèrè jaat inshallah inshallah náà wọ́n tún wá béèrè kí ló rí sọ sí kí ló rí sọ lórí ara arákùnrin yẹn sallallahu alayhi wa sallam gbogbo àwọn ànábì tí wọ́n kọjá lọ wọ́n predict bíbọ̀ wá rẹ̀ torí pé kí ni ìmáàmù wọn ni ló fi jẹ́ pé ńgbà tí ọba adédọ́lá subhanahu wa ta'ala tó fi invite ẹ̀ wa wọ̀run wò kọ́ ọmọ kó o fi máa ń tá a palẹ̀ àti láyé téèyàn fi jèrè gbogbo ẹ̀ èyí ó ṣe láyé tí ó fi jẹ̀yẹ̀ tí ó jẹ́ ń àti fi tí ó wò. Allah subhanahu wa ta'ala ìgbà tó mú dé Israel kọ́lọ́hún ọba bá a gbà kúrò lọ́wọ́ àwọn olórí burúkú kó sàlámà rẹ̀ fún wa padà bó bá jẹ́ pé sẹ̀wà ni kó dárí jà bó bá jẹ́ pé wò ni á kó bá mú kó títú báyìí. Allah subhanahu wa ta'ala ó jí gbogbo àwọn ànábì ọlọ́run ọba nínú sàárè wọn ó ní kó jìṣẹ́ ńlá wa lè dì wọn. bó ṣe rínu tí wọ́n ti sọ pé maza taqulu fi hadha rajul sallallahu alayhi wa alihi wa sallam kí ló rí sọ sí arákùnrin yẹn ara ó ti dá mọ̀ wípé ọmọ tí wọ́n ń béèrè pé ṣé Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba ni ànábì rẹ̀ ni. àṣà pé tọ́ rárá rárá sùn jẹ́jẹ́ bí dùbúlẹ̀ sàárè wọ́n fẹ́ fún wọ́n wàá rọra sílẹ̀kùn lọ́ọ̀kan ibi tí ó gbé nínú ọgbà àlìjẹ́nà kátẹ́gùn ọmọ fẹ́ síbẹ̀ yóò wá fẹ́ dìde wípé kí ijó gbèǹde ó tètè ṣẹlẹ̀ òjíṣẹ́ lọ́sàá sọ́lá wọn sọ pé rárá rárá kò tí tó kò tí tó yóò máa gbádùn báwọn sí ijó gbèǹde ṣùgbọ́n tó bá ya pa sí léyìí subhanallahi alazim ọlọ́run ọbọ yóò sọ pé kílẹ̀ ò fún ma yóò jẹ ìyà tí ò ní bọ́m̀bẹ̀ títí ijó gbèǹde àlùkìyà torí ijó eléyìí lèyàn fi máa ṣọ́ra fún tí ń ṣe láyé ń bí mùsùlùmí kì í jẹ́ kí nǹkan kan ọkọ̀ dí ìmọ̀ ṣèrántí ilé n tí ò ní jẹ́ kí nǹkan ọkọ̀ dí òun ni ẹ̀mí títúnṣe ní gbogbo ìgbà Allah subhanahu wa ta'ala sọ pé rabbukum alim bima fi nufusikum ọba yín ọmọ tí ń bẹ nínú ẹ̀mí yín nínú ọkàn yín tó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ mójútó kàn dáadáa ní gbogbo ìgbà kó fi jẹ́ pé kí ni kò sí tí ń bẹ nínú ọkàn àfihàn tí ọba rẹ̀ dà bọ̀tà àrùn ọkàn pọ̀ tí ì jẹ́ kí zikiri ó lágbára bó ṣe jẹ́ pé kí ni àpèjúwe táwọn afáàmà mú wá nì. sure. pé inshallah àwọn tí wọ́n bá gbé mọ́tò wá nínú àwọn àyà inshallah al à ń rọ̀ wọ́n kí fi mọ́tò lẹ̀ torí BRT yẹn dájúdájú kò ní ká kì í ṣe kó lè má káwa kò ní ni torí eighty ní ń gbé ọgọ́rin ní ń gbé gbogbo àtàwà ńlẹ̀ ìjù àti bẹ́ẹ̀ lọ fífi ọgọ́rọ̀ ó dẹ̀ fẹ́ lọ kọ́mọ́fìlà dára ọ pàtàkì. agbọ́dọ̀ tọ́jú ẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam máa fi sọ pé Allahumma ya muqallibal qulub wọ́ọ́lọ́hún ọba ọba tí máa ń mi ẹ̀mí í máa ń mi í máa jẹ́ kẹ́mi ó mì tí nǹkan bá dé ẹ̀mí ó mì alẹ́ máa gbọ́ mọ́sálà máa yà wá lóbìnrin ó ti ń gbọ́ yìí ọgbọ́ yìí pé obìnrin ò lè lọ sí hajj tàbí kó rìnrìn àjò láìsí mahram ọlọ́run bá fẹ́ gbádùn àwòdì ó ti sanwó ó ti ṣe gbogbo ẹ̀ pẹ̀lú àdìọ́kàn pé òun ó pẹ̀lú ọ̀kan nínú àwọn brothers òun tí ó jẹ́ mahram fún passport ti dọ́wọ́ gbogbo ẹ̀ ti rẹ́dì tí bọ́dà rẹ̀ ò bá bọ́ sí kò wá sí maharam kankan mọ́ sọ pé hakule kin lélẹ́yìn nísìn ó ti ṣẹlẹ̀ ọ wá mi ẹ̀mí ntọ́padà wá ni wípé ya ọ̀kẹ́tẹ̀ kẹrìmà ọmọ ayé alápọ̀nlé kí ló ń nírètí pẹ̀lú bí tó ń ojú rẹ̀ ọlọ́run ọba ó ti gba láàdá ọlọ́run ọba ọ̀wá fẹ́ kọ́ yẹn double reward iṣẹ́ tó o ṣe ọlọ́run fún ọ láàdá rẹ̀ owó yẹn ò dúnà èyí ò lọ́lọ́run bá fi kó kú lọ́kàn rẹ̀ àjẹ́bẹ́ ọkàn mi tó na fẹ́ lọ ájì pẹ̀lú ọdún rẹpẹtẹ tí ń ti ń bá bọ̀ yìí nígbà tí nǹkan bá délẹ̀ báyìí làá máa mẹ́ntó nígbàgbọ́ òdodo. Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣàlám sọ yí pé inna Allah la yanzuru ila wala ila ajsamikum bẹ́ẹ̀ ṣe rí àbí bẹ́ẹ̀ ṣe rí gbàngbàrà kìí ṣe yùn lọ́lọ́wọ̀n bá ń wò kí ni ń wò kulubikum ọkàn yín àti iṣẹ́ tẹ́ ṣe pẹ̀lú rẹ̀ wa ṣẹlẹ̀ àṣàlá àṣàlámi ìwọ ọba tí máa ń ní ọkàn tọrọ bá délẹ̀ yóò mí jìjìjì thabbit qalbi ala dinik fi ọkàn mi ẹ̀mí tèmi fi rinlẹ̀ ọba tí máa ń mi ẹ̀mí fi ẹ̀mí mi rinlẹ̀ sójú ọ̀nà ẹ̀sìn rẹ̀ ní gbogbo ìgbà kọjá pé tí wàhálà bá dé rántí pé ah Islam ti fi lọ́lẹ̀ fún abó láṣẹ sóògùn pọ́blẹ́mù wàyà musarrif al-qulub ọba tí máa tí máa darí ọkàn sarrif qalbi ila ta'atik masa darí ọkàn mi sí máa mú òfin rẹ ṣẹ kí n máa tẹ̀lé òfin rẹ ní gbogbo kọ́ndíṣẹ̀ tí mo bá bára rẹ òfin máa lélẹ́yìn nìkan ẹni Allahumma ati nafsi taqwaha ìwọ náà ọba fi páyà tọ́yẹ ẹ̀mí mi mọ́sáàf bá ń fún un anta waliyuha ìwọ ló súnmọ́ ló súnmọ́ jù mí lọ wa mawlaha ìwọ lolùdarí rẹ̀ tẹ́lẹ̀ ìbá yanjú tẹ́lẹ̀ ìbá yanjú ní iṣẹ́ ọ̀sẹ̀ tó yanjú ẹni tó bá ń ṣe nifaq ó lè máa ṣe dáadáa gbangba ṣé ó jèrè iṣẹ́ rẹ̀ àrùn kí ló ní àrùn ọkàn àrùn ẹ̀mí ẹni tó ń ṣe rìyà ṣé yóò rèrè jẹ ẹsẹ́ kò lè rí àrùn kíni àrùn àrùn ọkàn ni ṣé ẹ rí ṣáàrí ọba adẹ́dá nìkan lórí ìdí táwọn èèyàn fi ń ṣe nǹkan kọsẹ́ńtọ́mà àfi tá a lọ́mà Allah subhanahu wa ta'ala tá a ń rí àfọ̀bà adẹ́dá Allah subhanahu wa ta'ala agbọ́dọ̀ tọ́jú rẹ̀ òṣìṣẹ́ náà sàásán máa fi kún fàdùà ẹ̀rọ maqsim lana min khashyatika ma tahulu baynana wa bayna ma'siyatik ìwọ ọlọ́run ọba fìpáyà rẹ̀ sí wa lọ́kàn ìpáyà tí ó jẹ́ gàgà fún wa tí òfin ní yẹ ká lè ta lu ẹ̀ṣẹ̀ yìí tọ̀fẹ́ wa min ta'atika ma tubalighuna jannatak àti ìtẹ̀lé òfin rẹ tí ó jẹ́ kí a lè rí àlìjánná rẹ wọ̀ torí ẹni tí ọ̀rá àlìjánná wò ní rọ́lọ́n adẹ̀fẹ́ rí wa min al-yaqini ma yuhawwinu alayna masa'ib ad-dunya àrídájú tó jẹ́ pé tádàn gbogbo àdánwò tó bá wá bẹ̀dà báyà ń sọ pé ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá tó o bá ti mọ̀yún fúfú yẹn ni tó túmọ̀ sí pé kí ni tó bá ti délẹ̀ n tí ó kàn tí wo béèrè ni wípé bó o ló ṣe tàkíkù ubudiyya lillah bó o ló ṣe fi ìjuwọ́jusẹ̀ fọlọ́run ọba lọ́lẹ̀ lórí ntọ́ṣẹlẹ̀ yìí ntọ́kàn pé kọ́ wa máa ṣe ní tí ò yẹ kó ṣe tàbí kọ́ sọ ní tí ò sọ ìṣẹlẹ sàlásàlà máa fi pariwo akiru bikọ́ọ̀lì la ilaha illallah ẹkún fún gbólóhùn la ilaha illallah ní ṣíṣe ní gbogbo ìgbà nínú ẹgbà wa mi ó ní jẹ́dìdò ó ní innal iman la yakhluqu fi jawfi ahadikum kama yakhluqu saw fasalullah an yujaddida al iman fi qulubikum ìmánì máa ń fà ya nígbà yẹn nìkọ̀ọ̀kan yín báṣọ ṣe máa ń fà ya mọ́yàn lọ́rùn ẹ máa bẹ lọ́wọ́n ọba pé kí ọ máa ṣe ìgbàgbọ́ ìmánì lọ́tún sínú ọkàn yín ní gbogbo ìgbà ó pàtàkì tí èèyàn ọba yanjú ẹ̀mí ọkàn yìí iṣẹ́ ò ní wúlò bí èèyàn ni tó gbé ẹran dání tájá fẹ́ jẹ ajá tẹ́bi ń pa dà lópin ìgbà tí ẹran tó o gbé dání níwájú ajá tẹ́bi ń pa ohun tó bá ìwà lọ́wọ́ rẹ káyì nìkan kò lè tó láti lé ajá dànù sọ pé ó ní ó ní ìdí mi yóò ní ìdí láti wá kí ni igi tó lágbára bẹ́ẹ̀ náà ni nísìn ẹni tó ní infection ṣé àwọn multivitamins lèèyàn máa fún un La antibiotics tó lágbára láàkọ́kọ́ fún un náà ká tó fún un ní multivitamins now ní ó fi jẹ́ pé ẹlòmíì ọmọ ṣe zikir ṣùgbọ́n tó jẹ́ pé àwọn kan ṣì ń bẹ fún un zikir yẹn ò ní lápá zikir bíi booster ni àwọn àrùn ọkàn yìí infections ni wọ́n tí ò bá tí kúrò zikir ò ní ṣiṣẹ́ ó ń kírun ṣé pé kó kírun ni but monafik ni ó ń ṣe gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe bẹ́ẹ̀ ó ń ṣe but ó ń ṣe rìá ní rìá ní àwọn kan ìwà lọ́kàn rẹ̀ ó lè máa ṣi ó lè máa gbìyànjú lóòótọ́ but muta'ajjab bi nafsi ó ní ojú bò ìjọra ẹni lójú àtàwọn àrùn tó pọ̀ báwọn tó jẹ́ pé téèyàn ò mójútó ẹ̀mí ò lè dàgbà ẹ̀mí ò lè dúró lórí iṣẹ́ rẹ̀ inshallah al-karim a máa tẹ̀síwájú lórí rẹ̀ mọ́tò ti dé ta báyìí àwọn tá a bàbá mọ́tò lọ àtàwọn tí a bá mú nínú àwọn ọmọ ẹ̀yà wa láti lọ bẹ̀tẹ̀ wò tá a bá dé tẹ́ tí wọ́n ní ká ṣe ní ìdúrà ní ká sálámà sí i asalaamualeykum dara qawmi. من mu'minin wal muslimin nasalullah lakum wa lana al-afiya inna bikum lalahiqun asalama sinyo ẹ̀yin ará ilé olùgbàgbọ́ òdodo àti mùsùlùmí à ń tọrọ àlàáfíà fún wa àtẹ̀yìn náà dájúdájú àwa náà ń bọ̀ àmọ̀gbà tí ó yà ni gbogbo ìgbà tí ọba yà sí kó jẹ́ pé ijọ́ tó dáa jù tá a ju ọ́ jùsẹ̀ fún ọba adẹ́dà ni pẹ̀lú gbàgbọ́ kọ́lọ́wọ́n bá mọ́sà bá gbà wá lẹ́rú kó jẹ́ apẹ́ lórí iṣẹ́ rẹ̀ kó dẹ̀ gbà lẹ́sìn fún wa kọ́mọ́dà ń lọ alẹ́ àjọ gbendal kíámà àwọn òkú wa kọ́lọ́wọ́n bá kọ́ bá fọ̀rún kẹwọn subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته الأزواج أزواج وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته